إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adágbẹ́ fún ọlọ́run ọba tó láàrin ga ọlọ́run fún ìjókòó ẹ̀kọ́ ẹ̀sùn ìjókòó ìmúmi ìmà ọlọ́run kó ìjókòó tó yẹ pé pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run mú lòun sábà bíi dáadáa fẹ́ẹ́ kọ̀ọ̀kan wá láti rí ọ̀nà ẹ̀. lónìí níta sọpá sọ̀rọ̀ ńpa ẹ̀ ní ọ̀rọ̀ ráńpẹ́ nípa alimami Bukhari yóò alimami Bukhari yóò rahimahullahu ta'ala ọ̀rọ̀ nípa imam Bukhari ọ̀fẹ́ ọ̀kẹ́nu kọjá ohun tí yàn lè rí lérè fi tá a bá ní ọ̀rọ̀ ìmọ̀ bọ̀kọ́rí gẹ́gẹ́ la fẹ́ mọ̀ sọ fúnra wa pẹ̀lú ògbọ́lọ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ látọ̀sẹ̀ tígbà títí tí ó fi dìgbà lé àlè sọ̀tún èwo la fẹ́ sọ ń bẹ̀ ṣé rí láàrẹ̀ fi tọ́lá mi lẹ́yìn mi la fẹ́ sọ àbí àwọn àlàfà àti ẹ̀ lásọ̀rọ̀ lé lórí pọ̀ àbí ṣe yóò fún rẹ̀ lásọ̀rọ̀ lé lórí àbí àwọn talamir ọ̀là fẹ́ sọ̀rọ̀ yìí lórí tàbí àwọn àlúbi tí alimami Bukhari yóò rahimahullahu ta'ala tí wọ́n ti kẹ́kọ̀ọ́ kí ni àwọn pátínú Bukhari ní níbẹ̀ sí ńlá fẹ́ sọ àbí ọ̀rọ̀ sanáwó ulama aláyè tó ńlá fẹ́ sọ ẹ̀yìn táwọn afọ àṣẹ fún àti fún mẹ́rin tó ńlá sọ ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ ẹni tí ọba gbọ́dọ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ tí ọba tí mọ ẹni tí wọ́n ń gbẹ̀ ní ìmọ̀ ìbò kan rí ẹni tó yẹ kó mọ̀ ó sì sẹ́kù tí ó ti mọ̀ ẹjẹ́ ká nǹkan kan tó wà ní tíra tí mo gbé síwájú yìí ẹjẹ́ kí n kà kó tó di bá tẹ̀síwájú láti mọ̀ sọ̀rọ̀ nípa lè mọ̀ ìbò kan rí ni ó rahmatullahi ta'ala alayhi. àfààní rọ́yìnrọ́ annal muslimina madinuna li hadha al-imam al-jalil ní àwọn mùsùlùmí láti gbàtọ́lọ̀ tí ní wọ́n Bukhari ó wáyé tó ti lọ ajẹgbèsè ajẹmọ́mọ́ Bukhari ń gbèsè ajẹgbèsè pẹ̀lú pé kí ni iṣẹ́ tí wọ́n Bukhari tó ṣe fún wa fún ìjọ Islam kìí ṣiṣẹ́ kékeré àfáà ni wípé bí amúrin àbíyìn huwa ihtimamuhu bí sunnati wà bí ahadithi rasuli al-karim wọ́n ni tó fà tààbí jẹmọ́mù Bukhari bí ó ṣe tẹ́kọ̀ọ́ tó wá ìwọ̀ tó yẹ ká máa ṣe fún òun ni wípé nkẹkẹ ń bẹ tó pàtàkì tí wọn ń bọ̀ kọ́rí mójútó òun náà ni eléyìí tó Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó ṣe wípé òun lòun ìyẹn lòun lò gbogbo ìgbésí ayé rẹ̀ lé lórí ìyẹn ló lò ìgbésí ayé rẹ̀ lé lórí èyí ṣùgbọ́n ká ká mọ níbi tó yẹ ká ti mọ káwọn máa rí lẹ́yìn eré fè tá a gangan ní jẹ́ àlùkọ́rí àlùkọ́rí tá a máa ń pariwo rẹ̀ mọ́sùn kí ló ń kọ́ ẹ̀ ìyàwó ni wọ́n bì kí ni àwọn apá tó là láyé ọyẹ ká sọ̀rọ̀ títí tí ń bẹ̀ ká sì máa wọ̀ yẹn kọ́kọ́ níbi ìgbésí ayé àlùmọ́ọ́mù ìwọ̀kọ̀ nínú rahmatullahi ta'ala alayhi. Al-Imam Al-Bukhari orúkọ bàbá bàbá rẹ̀ ọ̀hún ni Ibrahim mo máa mọ̀ gbé láti bẹ̀rẹ̀ nítorí wípé bàbá bàbá wọn ibẹ̀ gan lóye fún gbé orúkọ Ibrahim orúkọ Al-Imam al orúkọ bàbá rẹ̀ kìí sọ́lá alẹ́ ọ̀sálàmù ọ̀dà bẹ́ẹ̀ nìkan sọ́lá alẹ́ sọ̀kún kìí sọ́lá alẹ́ ọ̀sálàmù ẹ̀ lẹ́yìn Muhammad orúkọ bàbá rẹ̀ ní sọ̀rọ̀ orúkọ bàbá bàbá rẹ̀ ní Ibrahim orúkọ bàbá eléyìn òun ni gíní alimọ̀wé yàrá orúkọ ẹni tó fi eléyìn ní bàbá gizba tó bá dìbẹ̀ táàgbọ́n bá jọba rẹ̀ fẹ́yẹ káwọn ìgbé tí lábá lè wọ́n jẹ́ gbogbo wa yẹn sàn. hátà alimu abirikun amina lẹ́wọ̀lọ́mọ́ ìtàlá fún fi hádà lè sí. bàrúdísíbà yìí bó láti pè bó láti pọ̀ ìtìlá fún wa gbà. eléyà tó di ọmọ ayé wa wí pé bàrúdísíbà yìí sọmọ alárúbáwá torí bí yẹn orúkọ ní ìsopọ̀ lárúbáwá. tó bá rí bẹ́ẹ̀ ìyẹn ó di ọmọ ayé wa wí pé ìmáàmù Bukhari tá a bá tún ìpìlẹ̀ rẹ̀ lọ ìpìlẹ̀ rẹ̀ ṣe ìpìlẹ̀ làwọ̀ ṣùgbọ́n ìṣẹ̀mí àti rírí ọmọ nílé lágbáwá ni wọ́n rí torí pé àwùjọ lágbáwá ni wọ́n bí sí ní ìrùpá láyé mi tiẹ̀ tá a bá ní káwọn ìpìlẹ̀ kì í ṣe ìpìlẹ̀ rẹ̀ ṣe lárúbáwá ṣùgbọ́n ibi tí wọ́n bí sí àti bí wọ́n ti rèé rírì ọmọ lárúbáwá mo rò mi yé wà wà o á padà síbẹ̀ ni àlejò wà fún yìí dábàá kaná sábò alimami Bukhari yìí lọ á rí tí wọ́n sọ pé àlejò wà fún yìí. ìdí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ó ní wípé ẹni tó jẹ́ olórí ìlú ibi tí wọ́n pè ní Bukhara tó ṣe wípé ìlú ibẹ̀ náà wọ́n bí Imam Bukhari táà ń torí rẹ̀ ń pè ní alìbùkọ́rí ẹni tá a bí sílùú bùkọ́rọ́ ẹni tó jó lórí ìlú yẹn ọwọ́ rẹ̀ òun ni àlùmọ̀ríyọ́ ló ti gbà sílámù nírọ̀kọ́lá yẹn ti ó gbà sílámù lọ́wọ́ wálé bùkọ́rọ́ wá ẹni tó jẹ́ àlùmọ̀ríyọ́ ìṣíwájú kó tó gba ìsìlámù abọ́ náà ni mọ̀jú sí mọ̀jú sí i wọ́n gba sílámù lọ́wọ́ àlùmọ́bíyà lọ́wọ́ wáàlì Bukhara lọ́wọ́ rẹ̀ ló ti gba sílámù. ẹni tí ó jẹ́ bàbá àlìmọ́mù Bukhari kí ló fẹ́ Ismail Ismail mo rò pé àwọn míì lè di ìjẹ́kọ́ ni o bàbá wọn àgbà òun ló gba sílámù wọ́n kàn fi wọ́n ti ṣe àlejò wọn fi sí ìyẹ̀ran ẹni tí wọ́n gbà síláàmù lọ́wọ́ ẹ̀ tàbí fàyọ̀ nìyẹn olùpàlà yìí nìyẹn wáyé ńlá kì í ṣe ara wọn ìyẹn ló fà á tẹ́ fi máa sọ pé mọ̀wò láàmù mọ̀wò láàmù nítorí pé ẹni tó gbà síláàmù lọ́wọ́ rẹ̀ mọ̀wò láàmù ló yẹ láyà o. Nah. الإمام البخاري رحمه الله تعالى قل سمع أبي من مالك بن أنس من مالك بن أنس bàbá mi gbé ẹ̀kọ́ ọgbọ́rọ̀ ẹ̀kọ́ látọ̀dọ̀ malik bin anas ó sì rí hamad bin zayed wasọ́fàá ibn al-mubarak ìkíńtà yàdáyé ó sì wà bẹ́ẹ̀ ni ó ní bàbá mi orí mọ́ Malik ó sì gbẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀ ó tún ráwọn míì náà àfa ńláńláńlá kódà inú àwọn àfa àtọ́jà àfa àgbà àtọ́jà ìmọ̀ yorùbá rẹ̀ kọ́ bà lọ́wọ́ báyìí tẹ̀ dọ́jọ́ mọ́ra wọn ibi tí mo fẹ́ lò mẹ́ tó jẹ́ kí n lọ bẹ̀rù òun ni pé típìlẹ̀ ọ̀bá dáa lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àánú ọlọ́ọ̀ni tí ó tara rẹ̀ jáde fi máa dà ṣùgbọ́n tí bá dáa ọlọ́run máa ń lò ń fún àti tẹkàn àti àti jẹ́ kí ẹ̀ka tó da ọmọ jáde lára ẹ̀. bàbá rẹ̀ ṣe àfa àbí àfa kàǹkà ṣùgbọ́n òun náà ka ìmọ̀ ẹ̀sìn kún lọ́wọ́ bẹ̀rẹ̀ mo rò pálá ẹ̀rọ tiẹ̀ ẹnu bíi tí ẹnu ọba ń tọ́kọ̀ òun ó sì níyàwó dáadáa torí ìwọ̀n bọ̀ ọ́ rí bàbá rẹ̀ ní kúláàtì kékeré ní ẹ bá ti padà sọ̀tún. ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ti jẹ́ kí òbí ọmọ àná tẹ́sẹ̀ rẹ̀ bá lé ojú ọ̀nà a máa jẹ́ sábà bí dáadáa fún ọmọ kálukú wa yìí náà àbí ọlọ́run eléyìí tá à ń ṣe ọlọ́run ṣe sábà bí dáadáa fún ọmọ ọlọ́run jẹ́ a máa ìbúlẹ̀ ẹ̀ka darí àwọn ọmọ wa sí. alimami Bukhari rahimahullahu ta'ala àfa àtọkọtìrà yìí ahadu al-a'immati al-a'lam ọ̀kan nínú àwọn àgbà fẹ́ẹ̀sì tí ẹ bá ti ní ìmáàmù lèèyàn nítorí ìmọ̀ kìí sì torí pọ́jẹ̀ máa mú mọ́ṣáláṣí ṣùgbọ́n nítorí kí ojú ẹni tó bá lọ gbà ló bùkátà sí mọ̀ ẹ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ náà tó bùkátà sí ìmáàmù ni wọ́n máa ń pẹ̀lú wọn wọ́n bá máa jẹ́ mọ́ṣáláṣí bìkan. bákan náà أحد الرجال العظام تابا سوراوي يعني لا الإسلام يعني لا اليوم بخاري في تاريخ الإسلام تابا قلب الإسلام قد فتانا آه دولة توكا كما سوراوي بخاري ويكفيه فخرا أنه وضع الجامعة الصحيحة لحديث رسول الله صلى الله عليه وآله وسلم ó tó ìmọ̀ràn bọ̀kọ́rí níyì wípé lónìí tá a bá sọ̀rọ̀ a ní àsọ́hù ìkútòbí ba'da kitabillahi ta'ala kí ni sọ̀híhù bọ̀kọ́rí lẹ́yìn tí ọlọ́run bá ti ṣàlùkọ́ a kò sí tíra mẹ́yìn má tó tó lálàáfíà tó ti àlejò mọ́ ẹ̀dá kò sí wọn ọkọ tí àṣáájú ẹ̀ wọn kọ àwọn àfáà gan tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ gangan kọ nínú àwọn àtàn tí wọ́n sọ nípa ìtàn bó ṣe kọ yìí wọn ni wípé ọ̀kan nú àwọn gan lọ́gbà mọ̀nà kọ̀kọ́ síbẹ̀síbẹ̀ ó tó kí wọ́n máa sọ wípé lẹ́yìn tí tí tíra yìí ó wá gbajúmọ̀ pẹ̀lú Sahihul Bukhari kí ló kọ rẹ̀ gẹ́gẹ́ àjámi Sahih là mímọ agẹ́ni ah lọ́wọ́ àwọn yàrá igi ó jẹ́ àṣọ́yìí. ọyà tani sọ ẹni tó bá kọ́ sọ lọ́sẹ̀ tí ń bọ̀ lẹ́yìn tí má bẹ̀rẹ̀ ni o ẹni tó bá kọ́ sọ lọ́sẹ̀ tí mo ní fún tíra tó wà lórí mọ́kọ́ sí ìṣúná ìlú sọ ìlú sọ jẹ́ dá nǹkan bọ̀ torí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kó mọ̀ lọ. Continuar de quem? ها؟ نعم الإمام البخاري رحمه الله تعالى يكفيه فخرا يكبر له آه، يكفيه فخرا ó tó Imam Bukhari ní èyí kò ní yánṣà ó tó ní èyí àbápọ́nlé àti fáàrí wípé ó kọ tíra al-Jami' as-Sahih ìsinmi ní àyàtì yéésì fi àyàtì náà wàhùwà lè kìtà àmọ̀lẹ́mọ̀ àdámàlú. المجمع عليه بعد القرآن الكريم ترى تنو أمة إسلام قص لسه يوم دين فنو يعجبه torí dúdú nǹkan tó bá dáa ara wọn tí ò gbádùn náà orin tíra ta ló kù sí tó jẹ́ tíra dáadáa lẹ́yìn Al-Qur'an Al-Karim mọ̀ pé òun lọ́la láàbíà rẹ̀ Al-Imam Al-Bukhari rahimahullahu ta'ala inú oṣù wo làwọn yìí inú ṣàwọ́ àlè ni wọ́n lò inú oṣù ṣàwáàlì òun wọn bí ṣàwáàlì kí ló dìgbà ẹnìtìrì kí ni ìjẹjọ tó tó wà lẹsọ kí ló ní twenty three ìtọ́wà lọ. Thank you ọ̀dọ̀ àyẹ́ máa calculate ẹ̀yìn mathematics ọjọ́ júmọ̀ òun ni wọ́n bí wọn kọ̀kọ́ rí ní ìgbà tí ṣàwáàlì ọdún tí wọ́n bí tó di mẹ́tàlá ìgbà tó di mẹ́tàlá wọn ni wọ́n bí ní ọdún ọgọ́rùn-ún àti àádọ́rùn-ún ó lé mẹ́rin lẹ́yìn hijira nàbí Muhammad sọ̀rọ̀. ọgọ́rùn-ún kan àti àádọ́rùn-ún ó lé mẹ́rin. ní ọdún àádọ́rùn-ún. àádọ́rùn-ún yéésù ọgọ́rùn-ún àádọ́rùn-ún ó lé mẹ́rin àtọgọ́rùn kan lẹ́yìn ìjírà àdàbà Muhammad sallallahu alaihi wasallam ẹ máa wá gbọ́ o mi wà àlìdá yìí ni tẹ̀kẹ̀ ìyá yìí ni àrìmà yìí mi wà àlìdá yìí ni tẹ̀kẹ̀ ìyá yìí ni àrìmà yìí àwọn òbí méjèèjì tó bí wọn bọ̀ kọ́ rí olùbẹ̀rù ọlọ́ọ̀bà náà ẹ bàbá dáadáa òbí rere ọlọ́run kó sáwa náà lóbi rere fáwọn ọmọ wa ọlọ́run kó sáwa lóbìbẹ̀rù ọlọ́run kọjá kọjá jẹ́ pé gbogbo ọmọ tí ó jáde lára wa olùbẹ̀rù ọlọ́run kọ́ lọ́ba àṣọ wọn. wàkọ̀dùmá ta àbúrò wàhùwà sọ̀rí ọmọ kékeré ni wọ́n ń bọ̀ fọ́ nígbà tí wàá bẹ̀rẹ̀ kú wọ́n ti yà sóso ìmọ̀ àyè ní bàbá ò lè ó lè ní àwọn ọmọdé rẹ̀ èmi náà bá kú ṣe kí nígbà tí wọ́n á ní bàbá nǹkan àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn máa ń ga aláì ní bàbá. bàbá rẹ̀ kú kéke àwọn èèyàn mi bẹ̀ tó ṣe pé wọ́n ní bàbá láyé tí bàbá àwọn ẹ̀mí èlò tí ì bọ́ bọ́ ẹni tí ò ní bàbá láyé gan sọ ìtàn lọ bí báwọn ní bàbá náà àwọn bàbá tí ṣe bàbá. ثم ما لبث الإمام ni wọ́n Bukhari wà tójú ẹ̀ ti fọ́ ojú rẹ̀ oríran mọ́ ojú rẹ̀ oríran ní kékeré ṣùgbọ́n lọ́wọ́ bá da ojú ìrẹ́ yẹn padà lórí bọ́lọ̀wọ́ bọ́ba tó láàrin ká bó ti dá padà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfàṣọ ayélujára ó kàn sọ̀rọ̀ lórí wípé ó kéré ní ẹ̀ka bì kan kọjá àwọn ọmọ ọ̀rí tí ò ní sọ pé ojú rẹ̀ fọ́ kékeré ṣùgbọ́n báwo ni ojú rẹ̀ ṣe padà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra tàrí ẹ̀ wọ́n dákẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn míì nínú wọn wọ́n sọ wọ́n sọ wípé bí ojúlọ kọ̀ọ̀kan ni wọ́n ṣe padà wọ́n ní wípé nígbà tó bí ẹ̀ fọ́n tí ò ní náà ìyá ẹ̀ máa sọ̀kọ́ sọ́lọ́ ọmọ wà láwọn ìgbé kọ́lọ̀ ti ẹ̀ bọ́ọ̀ ńlá ju ọmọ òun kọ́lọ̀ ọmọ wọlá ìjọba ẹ̀ kọ́ bọ́ọ̀ ńlá ojú ọmọ òun kọ́lọ̀ ń kọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ bọ̀ ńlá ojú ọmọ lọ́jọ́ kan ìyá ìwà sùn eléyìí alimami zahabi sọ nínú síyà alámi nùbàlá lẹ́yìn tó ń tó bá ní fatihu ìbárí tó bá lọ mọ̀kọ́ dì mọ̀lẹ́ ó kà ní ọmọ sọ yìí ó bẹ̀rẹ̀ pé màmá yìí lọ́jọ́ kan ó sùn ọwọ́ alálàá ìgbà tó wá lálàá ó lálàárí ànábì wa Ibrahim alayhi salatu wa salam ó lálàárí ìgbà tó wá lálàárí lójú náà ànábì wa Ibrahim alayhi salatu wa salam wọ́n lọ sọ fún ìyá ẹ̀ wípé ìrẹ́ arábìnrin ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó ti dá ojú ọmọ rẹ̀ padà ó ti di máa ríra nítorí wípé ẹ̀hán ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ ká ọ́dá ojú ọmọ rẹ̀ padà yahari kòtìrọ́dá lọ́ọ̀rùn alábìníkà alábìníkì bá sọ̀rọ̀ ọlọ́run ti dá ojú ìdí ọmọ rẹ̀ ọlọ́run bọ́ ọba tọ́lá ká ti dá padà sọ̀rọ̀ ti ikí àdìkì sì wà mi látara ẹkún síwájú ọlọ́run síwájú ọlọ́run bá pọ̀. ọlọ́wọ́ bọ̀ bàtọ́ láàrin ga ìmọ̀ bọ̀ rí padà yíra nílé kòkòrò ẹwà òbí náà wọ́n ni súnmọ́ rọ́dà lọ́wọ́ ilẹ̀ yìí bá sọ̀rọ̀ ọlọ́wọ́ bá dá ojú yẹn padà ó padà yíra ìgbà tó wá yíra tán ẹ máa gbọ́ ọ ee ọlọ́wọ́ sàánú wa sàwọn náà ló bí ire wò fọwọ́ jà hàtìbò òmùmó ìyá rẹ̀ ìgbà tí ìyá rẹ̀ wà darí ẹ̀ ìdí tí ya rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ darí rẹ̀ sí ilá kìtà àbìlá yàtọ̀ ya agbálẹ̀ kéwù lọ. ètò ìṣọ̀kan ọmọ mi tó ti pé ọ̀pọ̀lọpọ̀ Al-Qur'an náà inú àwọn mọ̀lábẹ̀kọ́ tí wọ́n kọ̀tà nípa Imam Bukhari wọ́n ní hafidhul Qur'an wa huwa saghir ní kékeré òun ni wọ́n mọ̀kọ́ ní tí wọ́n kọ́ ha àlùsọ̀tò ẹgbẹ́ olú adámẹ́ mi náà méjì lápẹ̀rẹ̀ àwọn àbẹ́ ìsọ̀mí ẹ̀kẹ́ ìyọjúṣe àmọ́ òtí ìbò kìí ṣe bá sọ pa àhà o ìyọ́n tẹ́ bá yọ kí ó ní bùrè láàrin nǹkan yẹn o ọlọ́run bọ́wọ́ láì tó bẹ̀rẹ̀ yóò máa dúró o. بعد أن توسمت فيه خيرا كثيرا يعلم يعني ọmọ yìí ọmọ gidi ni ó jẹ àwọn àmì dáadáa ó hàn lára ẹ irú ọmọ yìí ìdí ẹ̀kọ́ ẹ̀sìn rẹ kí wọn darí rẹ sí Ọlọ́run kò ṣàánú àwọn ìyá tiwa náà Ọlọ́run kò ṣàánú àwọn ìyàwó tiwa náà bí ìyá rẹ mo sì jẹ ojú rẹ kọ ẹ̀kọ́ ẹ̀sìn yẹn o tọ́lá balẹ̀ ẹ̀yìn mà wà hùwà sọ bíi wàhúwà sọ̀bí kékeré lọ́wà tí wọ́n bọ̀ kọ́ di bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ káàkiri. ṣé ẹ̀rọ kí kékeré làwọn náà wà táwa náà ti wá mọ̀ àbẹ́mọ̀ àti kékeré làwọn náà ti wá mọ̀ yìí mọ̀ àpò ìmọ̀ ṣe tàǹkàtìkà. nítawọn náà wá kí wọn ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ yọ sáà náà wà ọ̀tà ọ̀tà ọ̀tà ọ̀tà kọ̀ wá tà lọ. ìjọ mi ò ti tà máa padà lẹ́yìn ẹ̀. asálò náà ni ọlọ́run bọ́ wọlé ìjọba rẹ̀ yọ sànù wa o. وكان يشتغل بحفظ الحديث وهو في الكتاب ولم تتجاوز سن ولم تتجاوز عشر سنين في الكتاب nígbà tí wọ́n ń kọ́kọ́ lọ́rùn àtàjà wáṣí aṣọ sí ní ìlú kò tí ì jọ ọmọ ọdún mẹ́wàá lọ tó sáti jókòó sí ilé kéwù kò táàbù náà máa ń pè àwọn ọmọdé tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ńlá náà títí ń ha àdìfà nínú Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tá Al-Qur'ani tó ti dùn sí láà wọ́n ń bọ̀ kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ ìgbà wọn wàkíyàna yàtọ́lìfò ìlànà hajji sí baladi gbogbo àwọn afá àgbà tí wọ́n jẹ́ afá hadith tó wà nílùú ẹ̀ wọ́n ń bọ̀kọ́ ló ma lọ́dọ̀ ọdún ó wà lọ́dọ̀ eléjọ kẹ́kọ̀ọ́ ó wà lọ́dọ̀ eléjọ kẹ́kọ̀ọ́ ọkẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́kọ̀ ọ̀há nínú àwọn tíra àtàwọn afá àtọ́kọ̀ tí wọ́n ti sáwájú tí wọ́n ti ṣe ọ̀há àwọn tíra wọn bí àwọn tíra ibùn ní mubarak tó wà láyé ìgbà náà ọ̀há tíra wà kí ẹ̀ ọ̀há fíkì wà sáàbì ráàyè nígbà náà torí fíkì wọn ló gbajúmọ̀ àwọn ní àsáàbì ráàyè àwọn èèyàn Abu Hanifa fíkì wọn ló gbajúmọ̀ nílùú wọn gbà náà ó mójútó fíkì wọn náà tó ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ o ó gbàdúrà Al-Qur'ani lọ ó ṣe kí ni ó gbàdúrà hadisi lọ ó tún ṣe kí ni ó fíkì o ìwọ̀n kí wọ́n dín ìlọlé kí wọ́n débi kan tó ti ní kùránì sangiliti ń tiẹ̀ kùránì sangiliti èyí ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn máa yẹ o ẹgbẹ́ ẹ̀sìn kùránì sangiliti àwọn kùránì àwọn kùránì bu ni ọ tọ́ ọba kọ́ hajj tọ́lá sọ àjọ kùránì tó máa kùránì ọ̀ náà lè sọ káwọn ìṣẹ̀lẹ̀ hajj bẹ́ẹ̀ náà yẹ kọ́ bẹ́ẹ̀ náà ẹni kó yẹ ọ ní aládìsí làwa èèyàn lè jẹ́ aládìsí ní hajj ní ìwà lọ́la ní sọ́lá aléwájú ọ̀sọ́lá àkọ́kọ́ sẹ́pẹ́rẹ́tì méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwà lọ́mọ òwò gbogbo sàábẹ́tà ní sọ́lá aléwájú ọ̀sọ́lá tó dá akọ́ pé ẹlọ́kọ́ kùránù ní ọ̀dọ̀ wọn mínà ní òfìrí náà fi hadith ìlú hadith abdullahi wọn sẹ́wọ́n ti kọ́ abẹ́ọ̀kọ́ hadith muhammed kọ́ abẹ́ọ̀kọ́ hadith mubayi kọ́ abẹ́ọ̀kọ́ àbáàsì ní gbogbo wọn àfẹ́sẹ̀ òbáyọ̀ wọn káàbù tá a lè sọ́lá aléwájú ọ̀sọ́lá abdullahi bin masu ta ọ̀rọ̀ tàbá nílé ìyọ̀lá máa sọ ọ̀rọ̀ tí ẹ ti kọjá fún ẹ̀gbọ́n máa sọ mọ̀ níbi ọ̀rọ̀ wọn. ẹni tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn sàábé gan kó dọ̀rọ̀ lóde bẹ́ẹ̀ ni àbí àkà nǹkan jáde tí tí abu abdulrahman ni ó sọ. òwá yìí wọn ká ó ti dé mọ́ṣáláṣí ńjọ kan wọ́n ti wá tó sá wọ́n mo ti bẹ̀ ó sì fa ẹ̀yìn kan kó ń bẹ̀ ó sì fa sẹ́yìn ó sì wà bọ́ sáré ìtọ́jú ní sáfù wájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì kírun ìgbà tí wọ́n kírun tó wá sọ onímọ̀ ìbínú o àdéhùn táwọn ẹbí gbà lọ́dọ̀ wa nù pé irú wa ni ká máa tẹ̀lé o lẹ́yìn ìyàlẹ́ ni àti bàbí hadith ni ànábi àwọn tí ó mọ̀ tó wà lẹ́yìn mi nínú yín ulul ahlami wan nuha àwọn tí wọ́n bá tó ní mímọ̀ nínú yín ni pé àfa àlà wa ànábi ló ní báyìí àwọn ẹ̀ka máa gbé sóun lẹ́yìn hadith afáwọ̀dọ́lá làbíyá ni o lọ́la tàbá pè ní hadith kò sí wàhálà ètí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé àfáà ni wọ́n ṣe lè yòó sí kúránì nígbà bẹ́ẹ̀ ẹ dákun ojú adájọ́ máa kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ mọ́jẹ̀ ká tan ara wa jẹ tàbí ká gbà tán jẹ gbogbo tí ń bá ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn nìyẹn máa wá ọmọ akẹ́kọ̀ọ́ kékeré kì í ní tàkọ́ ṣoṣo ọmọ akẹ́kọ̀ọ́ kékeré lórí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mọ́ àtàkọ́ ṣoṣo ló bá kékeré kọ́ ọmọ tí kẹ́kọ̀ọ́ débi kò tí ní tàkọ́ ṣoṣo yóò kùránì làwà aládìsí làwà aládìsí irọ́ wò ní hadìsí irọ́. alimami Bukhari alhamdulillah àwọn kan nínú àwọn ọmọ akéwò àfáàkì àmọ wọn náà kọsọ imam Bukhari àwọn hadìsí kan imam Bukhari wà ní hadìsí náà sọ yìí má yìí má inú wọn wá ń dùn pé ẹ ìṣọ̀tán wọn sọ àdìsí tí ó mọ wọn wá dúdú àfa àwọn wá ń jíṣẹ́ fún yàrá náà kọsọ Bukhari aṣọ hadith kan fún ọlọ́wọ̀n ọ̀má àfa àwọn ní hadith tí buhari ọba ti wọ̀ ní ṣàkíyèsí. ẹ dá ẹgbẹ́ lọ́wọ́ ọmọ ò eléyìí ṣàdífì mọ́ ẹ kóra yín sọ̀rọ̀ àwọn aládìífì gangan. Imam Bukhari katira àgàdàgbẹ́ ní àlèhìwà Imam Bukhari nínú gbogbo tíra látòkè délẹ̀ hadithi tẹ́ni yẹn gbà wá látọ̀dọ̀ wà kí ẹ̀ kẹ́hùn pé àwọn tíra àwọn ará jọ bìsánà dì ó ní hadith wàkíù tó wà ń bẹ̀ kò ju méjì lọ àbí mẹ́ta kọ́ mọ̀ gbogbo ẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan àti hadith ẹ̀ ti ń bẹ̀ nú ẹ̀ lọ́gbé wọn náà ká lóògùn ọ̀rọ̀ mi. ó sì ká náwáwí táwa tó mẹ́lòó mi pé hadith Umaru ti bẹ́nu náwáwí mélòó ni yóò ní forty five hadith tó hadith tó náwáwí gẹ́gẹ́ sì ni mélòó ni forty two ọlọ́run bọ́ wọlé àti ọmọ ẹ̀yọ́ sànù wa abúti lẹ́yìn tó ní ẹ̀rí mọ́lúdì nínú náwáwí lọ́wọ́ àdéhùn ni àìmọ̀kan ó ti jọba ó ti kọ́lé sáwọn èèyàn lára àwọn àwùjọ tá a wáyé. àdìmọ́mù ni Bukhari yóò rọ̀ ṣọ́mọ̀ mọ́ lọ́wọ́ tààlà ọ̀rọ̀ nípa ìmọ̀mù Bukhari kì í ṣe ti yàn lè ṣe fún. ìgbà tí ìmọ̀mù Bukhari pé ọdún ọdún mélòó mẹ́wàá tẹ́gbẹ́ ìjọ àwọn tá a kọjú sí ara yìí náà bí ọmọdún mẹ́sàn-án bíi mẹ́jọ mi kankan àbí. sáà ti lé mẹ́wàá àti ìlé kálukú wa náà wòye ọdún wa bá ti lò láyé lórí gíga lónìí lórí kíni o ìmọ̀ bọ̀kọ́rí há àwọn tíra àwọn apá àti ìgbẹ́ láyé ń gbà náà ọba ọkẹ́kọ̀ọ́ bí kí o ti gbẹ láyé ń gbà náà lẹ́yìn ìgbà náà tó ti kẹ́kọ̀ọ́ tó ti yanjú nílùú ẹ̀. sí hajj ìmọ̀n bukhari àti màmá rẹ̀ àti àhù ẹ̀ kan ti ń jẹ́ ahmad àhù rẹ̀ kan jẹ́ ahmad àwọn méjèèjì ni wọ́n tẹ̀lé àwọn lọ sí hajj wọ́n jọ lọ sí hajj ṣùgbọ́n nígbà tí wọ́n dé hajj tí wọ́n parí ṣe hajj tí wọ́n parí ṣe hajj tán. tí wọ́n mọ̀ káwọn máa bọ̀ wálé ẹni tó jẹ́ àpò rẹ̀ yẹn àti màmá wọn àwọn ọ̀lẹ́ ló ń bọ̀ nínú ìlú ọ̀lọ́lẹ́ mi. àwọn àbá akọ níbi ìlú tó kẹ́kọ̀ọ́ sí ìyẹn tí ì lọ ìmọ̀ bọ̀kọ́ ni wàtàkọ́lá fàhùwà fi kọ́lá bìí hàjì wàtàkọ́lá fàhùwà fi kọ́lá bìí hàjì. wọ́n ní kí wọ́n máa lọ ẹjọ́ wọn kéwu díẹ̀ sí i lọ lọ́wọ́n bá tó wá hadith Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó kó hadithi jọ ìgbà tó kó hadithi jọ àfáàmì ni kí wà wò náà kà sàkọ́lọ̀ bí ìlúmọ̀kọ́ fi madina ti rọ̀súlì sọ̀lọ̀lá àlẹ́sọ̀lá wájú kò sí madina ìjẹ́ ń gbé bí ìdí ẹ̀ nígbà tó wá sàmàjọ́ ń bẹ̀ ọ̀tán látara pé mo ti dúró sóò náà láà حيث أتم هناك كتابه العظيم ابن الإمام البخاري هو قتيل عقل. في تاريخ الثقات والضعفاء من الرواة afẹ́sọ ìtàn àwọn wo ni wọ́n gba hadithi wa tá a lè gbára lé àtàwọn tó ṣe é pé tí wọ́n bá ti gba hadithi wa ká máa juwọ́ sí ibẹ̀ yẹn ló ti kọ́kọ́ pọ̀ yìí ìyẹn ló fà á ìdájọ́ tí wọ́n Bukhari gangan rahimahullahu ta'ala kó sọ ń pa ara rẹ̀ wọ́n Bukhari lamma kuntu fi samani ashara sára ìgbà tí mo di ọmọ ọdún méjìdínlógún ọmọ ọdún mélòó méjìdínlógún sọ̀nàpùtù kọ̀dọ̀ ya sàhábà wàtàbí mo ṣe tíra kan nípa àwọn sábì ànábì àtàwọn tábì ìgbà tọ́jú ọmọ ọdún mélòó ọmọ ọdún méjìdínlógún ó ṣe tíra ó ṣe tíra lọ́mọ ọdún mélòó jáàmù mọ̀ fún nǹkan ti ṣe àwa bí i ṣe fáwọn náà fún ọmọdún méjìlélógún tá a ní kọ bẹ́ẹ̀mù ìjẹun ẹja wọn máa kọ bẹ́ẹ̀mù mùsíbà tó tó tẹ́lẹ̀ mi náà bá kó àwọn ẹ̀sìn tó kọ ó tó pàṣẹ ayé kìjọ yóò tó tí àná tó sàn practice informal letter formal letter kìíní kan argumentative essay kìíní kan kìíní kan kìíní ẹ̀ máa ń pè fún yín. ajẹ́tì ìbò àgbélò nàárẹ́tì nǹkan ìtọ́jú tó tọ́jú òsì ní ayé gbogbo ọlọ́jọ́ ń kọ́ yín láti kó oríṣiríṣi ó lè kọ́ kọ́ kọ́ kọ́ níbo ni kó o tó pípa rẹ̀ gbogbo a lọ sùkú a sì àwọn ẹ̀kọ́ lọ sùkú ọ̀nà àwọn tó léwò tó lè dé ìbọn náà sọ ó tún jí tíkẹ́tíkẹ́ náà ni ọlọ́run mọ́ wọn láti wọlé ọ̀sán àná wa ó ní sọ mọ̀ sọ̀nà tó tààrí kọlìkẹ́bí nínú tíra ìmọ̀ bọ̀kọ́rí tó ní agbára ó ní àtàrí kọlìkẹ́bí tàbá tó lè sọ̀rọ̀ tàbá yà bá lọ lórí eléyìí ọ̀rọ̀ mi ìfẹ́ lọ́tọ̀ nínú àgbà tíra nípa àtàrí onílẹ̀ ìbádọ́ mọ̀ ìṣèwà ṣe ẹ máa gbọ́ nǹkan o ìmọ̀ Bukhari ni wà máa mi nísìmì fi tààrí ẹ lè sọ̀rọ̀ nípa tààrí mu Islam kí ẹ wá dárúkọ orúkọ kan ilá wà láàbù ẹ̀ǹdì ìsọ̀ àbí kí n máa tẹ́ ń tọ̀ ní ìrọ̀bà gbọ́n bí mo sọ yẹn dáadáa ó ní wà máa mi nísìmì fi tààrí ẹ tí wọ́n bá ní ká sọ ìtàn ìtàn Islam ẹ wà á dá ọkọ̀ kan ó kí ẹnìkan bẹ̀ tí ń jẹ báyìí ilá wà ní ẹ̀yìn. Wala láwùú ẹ̀ ń di ìsọ̀ èyí mi tàn rẹ̀ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run sànù wà lọ. ìtàn rẹ̀ ọ wà lọ́dọ̀ mi ní sọ̀kà àti lábájá ìyẹn báyìí ìyẹn báyìí níta bẹ̀rẹ̀ ìyẹn báyìí ìyẹn báyìí. dájú dájú tẹ tiẹ̀ ó kọ dájú dájú mọ sọ bàbá rẹ ṣé lẹ́yìn ni wọ́n wà sọ̀tàn kò tí ì rítan ilé wọn sọ òní wà sọ̀tàn rẹ̀ lórí ọlọ́run wọlé ayé tó gbẹ̀rẹ̀ yọ sànù ọ̀wọ̀ ẹ jẹ́ wá ka ọ̀rọ̀ táǹkà tí mò ń kà lọ́lẹ̀ ẹ jẹ́ ń kà. أرادوا أن قال لك غير أن المسلمين مدينون لهذا الإمام بأمر عظيم هو اهتمامه بالسنة وبأحاديث الرسول صلى الله عليه وسلم نحن وقد اتخذ الإمام البخاري ومنذ صغره منهجا في قبول الحديث وتصحيحه الإمام البخاري قلني أنا أقول لك عليه صلى الله عليه وسلم ọ̀rọ̀ àlẹ́ nìkan الله alaihi wa sallam yàgòrò ọ̀kan náà àwọn afá àtúntì lọ wọn ni kóńtò ìjà muhammad bin salam sheikh imam al-bukhari sheikh imam al-bukhari mo wà lọ́dọ̀ afá muhammad bin salam tó jẹ́ afá fún imam bukhari kẹlẹ́ bùn mujahid ló ń sọ̀rọ̀ yẹn ó ní fakọ́ọ̀là ó wá sọ fún un pé láwùjí takọ́bù tó bá ti kó ṣẹ̀ṣẹ̀ kó tètè dé ni wọ́n pe ọdẹ làrọ̀ ayé ta sọ bí ìyá ọba yọ ọmọ kékeré kan ibùnà ìhìdẹ aṣa àrọ̀sánà ọmọ ọdún mọ́kànlá yahfazu yahfazu ẹja lọ dáadáa o yahfazu sàbẹ̀yìnà alifa ọmọ tí mo sọ ká tètè dé ni ọ̀kan náà àpá ìwọ̀n mọ̀kọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ ọba rí ọmọ kan ọmọ ọdún mọ́kànlá tó ha hadithi ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin kò ní jáwé yẹn báwọn seventeen thousand hadith ẹni ọha orí seventeen thousand láyé ibi tí náà wáyé òdi dúró tí ó bá àbá yín mú tí wọn ò ní sọ hadith ẹyọ kan kókó rẹ wọn bá àbá yín dàgbọn ọdún jẹjẹ wọn ò ní sọ hadith ẹyọ kan tó lálàáfíà lẹ́yìn orin ẹ̀yà tó mi láwọn ẹ̀yà ẹ̀yà tó jẹ̀lẹ́jẹ̀lẹ́ tí a nígbà tó sọ bẹ́ẹ̀ máa parẹ́ nígbà tó tọ́rí wùlẹ̀ ìgbè lòun náà ó ní fàkọ̀rọ̀ jù tó ó ní òbá jáde pé ah, à ọmọ wọn hẹ́tà làṣẹ kọ́ fún ìwé fàkọ́lìtò làbọ̀ bá lè bá mo bá sọ pé à tàbí àdùn sàbẹ̀yìn àlùfáà hadith ṣé lóòótọ́ ni pé ọ̀há seventy thousand hadith فأجابه البخاري والبخاري سدال قال نعم بين وأكثر ولا بخاري بين سأل لو kí ló sọ wọn ní wọn àṣà ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ adé ẹ̀jẹ̀ ń kà síwájú. ó ní wàlá àwùjí ìbùkàmì hadithi àmì sọ̀hábà tó wọ́n tàbí èyí ní sọ hadithi kan fún ọ látọ̀dọ̀ àwọn sàgbà ti tàbí èyí. Ila àrọ́tù mọ́wòlídà àti a hẹ́m ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàbí ní sọ̀gbà tí wọ́n bí kú lọ́mọdún laanị mọ́kànlá o mọ́kànlá ni o ìgbà tó ṣe tíra àlélẹ́yìn àmà àmà àti lọ́nà wà gbé fún ọ sẹ́rí onídì ìmàmí ni wàfàyàt wàfàyàt àwọn afá ní tíra tọ́pọ̀ lórí rẹ̀ ìgbà táwọn afá ńlá ńlá tí wọ́n kú ìmàmí ìtòní lọ́tọ̀ onídì ìmàní wàfàyàt àlá ikú àwọn afá ńlá ńlá gbàwọn ni wọ́n kú ó sì pàtàkì gan torí ìgbà yẹn lẹ́nu kọ́ sọ pé afá kan làáfẹ́ òun tó sì já afá ńlá tí ó sì bá láyé Imam Bukhari rahimahullahu ta'ala ó ní wà lásìkò àrùbí hadifa min hadith sahabati wa tabi'in illa wali min dhalika aslun ahfazuhu hifdhan min al-kitab wa sunnah kò sẹ́rẹ̀ kankan nínú hadith yẹn wà náà àbíkọ́jà pé ìpìlẹ̀ rẹ̀ ti wà lọ́dọ̀ mi tó lálàáfíà ìmọ̀ náà láti kékeré kíkà ló wà ká máa ń ta àfidọ̀dọ̀ wa ṣe yìí. ẹ̀rọ mọ̀ já máa tẹ̀yàn tán wá ọmọ ń rẹ̀ wá lọ díẹ̀díẹ̀ ọmọ ń fọwọ́ tilẹ̀ ọmọ ń pariwo tí bá ti ń pariwo jẹ̀dí àgbà ń náà lọ díẹ̀díẹ̀ nù àbílẹ̀ bá ń bẹ kékeré ní òun náà ti dé nìkan ó ti ń pe ọ ẹ̀yìn ọkàn máa ti ẹ̀rìn òyìn ní díẹ̀ bá ti rẹ̀ pọ̀ ní ìsìn ọmọ owó ìlú lọ lù kí wá ní bẹ látàdé kàràfó kàràfó orí tí ò sì jù sí àmọ́ bẹ kàràfó kàràfó orí funfun báláwo àdáwò ni o ومن هذا نرى أن البخاري رحمه الله تعالى كان وعود صغره يولي اهتماما خاصا بالحديث من حيث السند والمتن ذلك كين إمام بخاري تمجو حديث عن الله محمد صلى الله عليه وسلم موسى موجود سند لو مجد متن ìyẹn ló sọdọ àfa ńlá ìyẹn ló يوم kí ni o àfa ńlá wọn bọ̀ ṣe rí ibi tí àwọn àfa rẹ̀ pọ̀ dé àwọn àfa tó ṣe tíra lórí àwọn àfa àgbọ̀fọ̀ rí ìrọ̀pọ̀ àgbọ̀ mi àwọn àfa ṣe tíra lórí kíni o lórí wípé àwọn ọmọ ní àfa àgbọ̀fọ̀ rí gan ẹlòmíràn ṣe tíra nínú wọn tó ṣe wípé bí ìgbà téèyàn fi abc tó dictionary tẹ wọn tẹ ń ta fún yín wọn jámọ bẹ́ẹ̀ ló ń ṣètò eléyìí tí a ń sábà bẹ̀rẹ̀ ọkọ rẹ etí bá a bá ó sì tó bá nínú ẹni tó ṣe léyìí ó ní àyè ìmáàmù ìbìzí nínú tàzíbù kamal bó ṣe tó àwọn ṣe yóò fún rẹ ní ó sì gbìyànjú lórí gbogbo àfáà rẹ kọjá nígbà tí ó jẹ àfáà àfáà orí tó wọn ní mẹ́nu bá àlìmáàmù Zahabi nínú síyàwó ìlú wọn ló ń fi tò wọn ìlú ẹnì kọ̀ọ̀kan wọn ìlú ẹnì kọ̀ọ̀kan wọn ìlú ẹnì kọ̀ọ̀kan wọn lẹ́yìn ìgbà náà wọn tó sọ tọba kóòtù wọn àsìkò owó lásìkò ẹnì kọ̀ọ̀kan wọn àsìkò wọn ni wá mà àsìkò wọn ni lò bá alihafidhu ibn hajar ní àtọ̀tọ̀ wọn lórí àfáà nìkan ni ó nínú àwọn àfáà ìmọ̀ bùkọ́rí àwọn àfáà rẹ̀ pọ̀ a máa sọ̀rọ̀ mí pẹ̀tà sáàmà kan nù wọn ìmọ̀ bùkọ́rí ní kí mustapha sọ̀rọ̀ tó nafsi inda ahadi ó dàbẹ̀ ní pèmí náà wẹ́ tí kì í bá ṣe àlejò ní ìwọ̀nyí àfáàní kí mo ń àyè tí mo tó dọ́dọ̀ ẹ̀ tó gbà pé àfáà fún jàpá ni ọlọ́run bá dé ìwọ̀n bọ̀họ́rí àti ìsọ̀kẹ̀kọ̀ ọjọ́ ìsìnwá lọ àṣàyíra mi ọ̀ torí pé pẹ̀lú ògbọ́ náà àwọn ọ̀nà tíra ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ sáwọn ọ̀rọ̀ kan náà ìdí ẹ̀mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀. ìjà anyị sọ àwọn ọ̀rọ̀ kan gba ìwọ̀n mọ̀ lórí ọlọ́run bọ́wọ́ láì tó bẹ̀rẹ̀ yóò pọ̀ àwọn àṣírí ìgbà tó kò àwọn tí lórí tí ní mo ti sọ yẹn wípé táwọn ọmọ tí tí á ní wípé oní لا يعرفه محمد بن إسماعيل ليس بحديث. حديث hadith hadith tí bukhari wà bàtà ní الإمام إسحاق بن راهويه وانا اكتبوا عن هذا الشاب أمي أمي كده هو لما قال حديث ابن دواز هم ما قال فلو كان في زمن الحسن طبعا يمكن ده حسن البصري يقول ده يسجد على عفاوه tó bá gbégbà náà nínú ọmọ yìí wáyé làtàjà náà sọ ìrẹ́ yìí àwọn yòókù káàkà sí níbi tó nímọ̀ ìdí lè máa rí fàtí ìmì ìṣẹ́lẹ̀ tóró ìmọ̀ hadith ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀ tó sọ̀tọ̀ síbẹ̀ alimọ́mù ahmed ó ní ìlú Khurasan tí ẹnìkan bá jáde ń bẹ̀ tó jáde tó jẹ́ bí àpá òmùrù Bukhari jáde òmùrù Muhammadu Ismail jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfa amákẹ́ àtàlù ti lọ sí hajj wọ́n ní wípé muhammad bin ismail imamuna wa fakihuna imamuna wa fakihuna àfáàní fakihu ni àgbà oní hadith ní báyìí wọ́n mọ̀ kọ́ ọ́rí síbẹ̀síbẹ̀ kí tó ní o fikihu fikihu fikihu fikihu ẹ̀sìn fikihu ẹ̀sìn kí ni a hadith tó pọ̀ láàrin ìlú ṣùgbọ́n kó lè fi dúkọ́ yá bùkátà ẹ̀sìn àríyìn ní àbá ha ti ń gbé igi tí ọmọ tún mẹ́ẹ̀ tàbí tí ń tún tùkútù tàbí tí ń sọ pé ẹjọ́ lẹ́ẹ̀kan sí eléyìí o ọlọ́ọ̀bọ̀ ọ̀la ètò bẹ̀rẹ̀ yọ sàánú wa ọlọ́ọ̀bẹ̀ ẹni kéèyàn ọmọ ẹ̀yà ẹdí tún síbì kan ìṣàhàrọ̀ al-Bukhari fi asrihi bil-hifzi wal-ilmi wal-zaka وقد وقعت له حوادث كثيرة تدل على حفظه منها امتحانه يوم دخل بغداد وهي قصة مشهورة إلي على مشهورة إذا جمالك يأتيك على الجرع إتعامت ولا قلب حديث سيرا وتم دم بخاري وقالوا للوم إليهم إن كتم به سيرا بخاري قالوا بادوا ما يجي pẹ̀lú gbogbo adúmọ̀ṣẹ́ tó ṣe fún islam yìí àwọn èèyàn mọ̀lẹ́ ó ṣe kéde mọ̀lẹ́ o kẹ́ẹ̀ lè mọ̀ bí ọjọ́ lílẹ̀ ó ti ṣe kí ni o ó ti pẹ́ ah, ọjọ́ wọn ti pẹ́ bàjẹ́ bàjẹ́ lílẹ̀ àkọ́kọ́ ẹ máa gbọ́ kan wà kọ́ làwọn gbogbo àgbẹ̀ ẹnìkan wá bá wọn bọ̀ kọ́ ní lọ́jọ́ kan ló bá ní kọ́ọ̀là fọ́lá àwọn àbá mọ́mọ́ mọ́ sọ bẹ́ẹ̀ ó mọ́mọ́ mọ́ yọ ọkọ̀ mi yẹn torí ó lè jẹ́ yàn dáadáa ká má bàa yé jẹ ká má bàa torí Bukhari yé jẹ jẹ mo rò pálá yẹ jẹ ó ní fọ́lá náà kọ́ọ̀là ànkà fọ́lá náà sọ pé láàtọ̀ ṣìnà àǹtọ̀ sọ́jìyà kí Bukhari ẹni ọmọ rẹ̀ kọ́ọ̀là kọ̀ màrún kí lọ́ọ̀dọ́ ó kú ló bá yẹ kéré lẹ́yìn òkú lóògùn kan rí ni làwọn kí làṣẹ òun ààbá wọ́n kó tó àkókò mi dárí kàlí mọ́tìrì tí bá ń bẹ́ẹ̀ bìkan téèyàn bá sọ bẹ́ẹ̀ kí mọ̀ ló kí. ìyẹn ní ìdílé mi hàtà àrùbí aṣọ́rọ̀tà aláàfin hadith fi sọlá ti kọ́ọ̀sọ̀ hadith bíi ten thousand ní sọ fún ọ lórí ọ̀hún ẹni máa bọ̀ kí mo mọ̀ ló kí. ọlọ́run ló ṣàánú wa o ṣe é rí ìwọ̀n bùkọ́rí. ẹnìkan bẹ nínú àwọn àfa rẹ̀ mo ti sọ̀rọ̀ yẹn ní ìní pẹ́mẹ́ nínú àwọn àfa ìwé ìbọ̀kọ́lù orúkọ àfa rẹ̀ Muhammad bin Yahya adùnkùlé àfa ìwé ìbọ̀kọ́lù wàrọ̀ wà láwọn ìbọ̀kọ́lù yóò fi sàkéèké àwọn àhàdìsẹ̀ wà lọ sàkéèké ìbọ̀kọ́lù ṣùgbọ́n gba àwọn àhàdìsẹ̀ ọ̀ ibi táyọ̀ ìbọ̀kọ́lù wà ti gbà wá láyò sọ̀rọ̀ ìṣòwò bíbísí àbí àmàkọ́lẹ̀ lọ́làmà yóò yà sábà rẹ̀ sí dájú ẹ̀ wọ́n muhammad bin abdullah èyí tó yọ ẹ sọ pé muhammad bin yahya ẹ̀rọ kọ́ sọ pé kọ́ ọ àdáfà muhammad àbáyé tó gbajúmọ̀ nínú ìtàn ni wípé ó ṣe kìí ta ìmáàmù Bukhari ṣùgbọ́n kò lálàáfíà bẹ́ẹ̀ bá wọn ní ìmọ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ kéwú burú ọlọ́run sàánú wá bí ọ̀rọ̀ ọmọ kéwú ìgbà tí wọ́n bọ̀kọ́ ní tó wọ ìlú ibi táwọn apá wà yíwà àwọn àbá sọ fáwọn èèyàn wípé ọmọ yìí tó ẹsẹ̀ wọlú yìí ẹ̀kọ́ wà lára rẹ̀ gbogbo yín ẹ̀rọ lọ́dún kí lọ́mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn èèyàn sì ń lọ. ìgbà táwọn èèyàn ń lọ ló bá di pé wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ wọn kọ́ rí wọ́n máa gbé àwọn àpapọ̀ gbé àwọn ọ̀rọ̀ kan fún un ló bá di pé àwọn ọ̀rọ̀ kan fún un wọ́n tún onípéláyé Imam Ahmad síwájú ẹ̀ àti nígbà ayé ní ọ̀rọ̀ khalqul Qur'an lójú ìgbésẹ̀ Qur'an ẹ̀dá ni àgbé ìṣẹ̀dá àwọn tí wọ́n jó lórí ìlú ńgbà náà wọ́n lè lórí ẹ̀ wọ́n sì fi ara lé Imam Ahmad wọ́n jẹ ìyá wọ́n fi ẹ̀wọ̀n gbogbo tàyẹ́tà bá tún níyẹn lákàlù àtọ́bọ́nú ọ̀rọ̀ mi wọ́n fara ní gan-an àwọn jàrà ìrìn yẹn kò tán lẹ̀ mo rò pàdà yẹn mi dé kò tán lẹ̀ bó ti ẹ̀ báwọn ìmọ̀ bọ̀kọ́ rí kiri sáwọn ìmọ̀ Muhammad sí bá sùn yẹn náà òun náà ni tó bá kọ̀ wọn lójú ti wọn lọ. ìgbà tó wá di wípé ọlọ́wọ́ bá ní kí ẹlòmí ò dórí oyè tọ́lọ́wọ́ alá ìmọ̀mù Ahmad àwọn Mu'tazila àtàwọn gidi àgbà náà tí wọ́n sọ pé Al-Qur'an àti àṣọ nǹkan wọn wá dọ́gbọ́n níbi ẹlòmíì ti déjọba wà lóde lójú wọn wọn sọ pé kùránì ṣe máa lókun ma wọn wà ní láfúdé ìbìlì kùrán màkìlọ́ọ̀kọ láfúdé ìbìlì kùrán màkìlọ́ọ̀kọ ṣe bí kùránì náà mọ̀ ń kà lẹ́nu yẹn ní tí mọ̀ ń kà lẹ́nu yẹn ẹ̀dá ni ẹgbọ́n yìí wà ní tí mọ̀ ń kà lẹ́nu yẹn ẹ̀dá ṣùgbọ́n ní tìmọ̀ mi tó lè dáa ó ní pé ọrùn tèmi ní ń jáde ohun mi ti ń jáde yí ẹ̀dá ni torí pé dàní sọ̀rọ̀ ẹtí rí àtúntò wà láàrin méjèèjì ìbẹ̀yẹ ní wá sásì ṣùgbọ́n mi tí wọ́n ń lọ náà ni pé ń táwọn ń ké lẹ́nu kẹ ń táwọn ń ké lẹ́nu yẹ ẹ̀dá ni ìmọ̀ọ́mù alimọ́mù ahmed rahimahullahu ta'ala rahmatan wasi'a wá sí fatiwa ike gbígbẹ́ni tó bá sọ pé láfíìsì ibi al-Qur'an makhluq ń bí díà ní kẹfẹ́ rí nítorí pé ibẹ̀ làwọn tẹ́sílà ní ṣe kí ni o ni wọ́n ṣàṣì irú ọ̀rọ̀ yìí làwọn ọmọ akéwì ti máa ń mú bọ̀kọ́rí lọ́pọ̀pọ̀ àwọn sáà ń gbá wọn béèrè wa mọ́ bọ̀kọ́rí ní ráàyò rí pé láfọ̀rí ìwé Kùránì bí wọ́n ní ẹjọ́ ní alamọ́gé kọ́lọ́ lè mọ́ owó jímọ̀ bọ̀họ́ jímọ̀ Muhammad jẹ́ yàtí tó ń sọ fún wa pé ọ̀dà tó rà máa súnmọ́ làáfà tó sì lè àwọn afá mi sọ pé nínú ẹ̀ta lè kà sí bíi kì í sọ ma kí wọn Muhammad ṣùgbọ́n nínú ẹ̀ta lè kà sí bíi rẹ̀ ni. yàtí wọn gbé wá bá afá ah, ah, látara àtara àjẹpọ̀ bíi àlọ́mọ yìí àfá àti gbogbo olùsìn wárí fún mi wọ́n ti sọ fún àwọn tí wọ́n jó lórí ìlú nù fi kan lè jáde kan lè wọn bọ̀ ọ̀rọ̀ ẹlẹ́bùn lò wà kọ́ mọ̀ fàmílì àgbà bíbélì lílẹ̀ sí bẹ̀rẹ̀ nù bí kí ni ti bẹ̀rẹ̀ o lílẹ̀ wọ́n lè máa ń bọ̀kọ́ rí jáde ní ọ̀hún nínú ìsàbọ̀ wọ́n lè jáde báwa ká ti sọ bọ̀kọ́ sí bíbélì àgbà fìdíhàn ẹ̀kọ́ débi wípé àwọn mìíràn wá bá ìbọn náà bọ̀kọ́ rí lẹ́yìn ní òun ọ̀rí à àwọn ẹ̀wọ̀n ti lè ọ́tàn àwọn kan máa sọ báyìí àwọn kan sọ báyìí wọ́n sì máa bọ̀ ọ́rí sọ̀rọ̀ ẹ̀wọ̀n kẹ́kẹ́ ṣe ìtọ́ nìkan àgbàrá yìí ètè èṣù nìyẹn ètè èṣù ni ó sì lẹ agbára ọlọ́wọ́n bá jùlọ wọn nígbà tó yẹn wà láyà ẹ̀yẹ pọ̀ ní mọ́kìlọ̀ sẹ́yìn o ilà àgbàrá bẹ́ẹ̀ bá gbé ti àbúrò rí àwọn tó dáa ní padà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà mo padà sọ yìí pé ní tí mo mọ̀ kọ́ rí ń sọ tó ń gbà lérò lálàáfíà ṣùgbọ́n àwọn èèyàn lè gbà fún ọtí ọ̀la lálàáfíà lérò pẹ̀lú ẹ̀ mo rò pálá yà ti jáṣù àfáàyàn àwọn àfáà ti gbà ṣùgbọ́n kì í ṣe pé àfáà náà lánìyàn ti ọ̀dà lórí ẹ̀ èsìkò lánìyàn ti ọ̀dà ìtàrí ẹ̀sìn ni ọlọ́gbọ́n wọlé ti wọ̀nyẹn sọ àgbà mo ń bọ̀kọ́ rí àfáà gbà tó wà máa tọrẹ ìdúró sọ̀rọ̀ ọ̀làwọ̀ ọ̀làwọ̀ dáadáa ọlọ́run bọ́ wọlé àti bọ̀yọ́ sànù wa torí pé ọjọ́ tó ti lọ ní o àyèmọ́ wò lùkọ́ ọ̀rẹ́ yìí rọ̀ṣùmọ̀ wò lọ́wọ́ tààlà wọ́n ṣe tíra pọ̀ àwọn tíra yẹn wọ́n bẹ́ẹ̀ ń bì àtàwọn kankan mo rí kọ́jọ́ ti lọ ní o ṣùgbọ́n tíra ilé ìta ọ̀fẹ́ mọ̀ ká ẹjẹ́ sáré ka ọ̀rọ̀ kan tí àlèmọ́ mi mọ̀ ṣáájú àbọ̀dà ọ̀lá ní tí wọ́n sọ ń pa tíra yìí ibùn hajar sọ pé al-adabu al-mufradu yashtamilu ala haditha zaidatin amma fi sahih àwọn hadith kan bẹ́ẹ̀ mẹ́tìrà ìbò ṣe wílì tó jẹ́ pé ẹ̀kọ́ sínú sahih al-bukhari tuntun lé wà fi wàhùwà kẹfìrù fàáìdà àǹfààní tíra náà pọ̀ ọ̀kọ̀dì lákìyà kìtàbù kọ̀múlà kẹbíyọ́rọ́ ní ìdá àlẹ́ àjẹ́ àwọn tí wọ́n jẹ́ àpá súnà wọ́n tẹ́wọ́ lọ àtìrà náà pé tíra alábàárẹ̀ pẹ̀lú ìbọ̀lọ́ lọ́sẹ̀ tí mo ara ẹ̀sìn ní máa kátìrà náà ní ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ìwọ́n ìbọ̀kọ́rí àlè sọ́tọ̀ tàbá lò láàmú sọ ọlọ́run wọ́n wọlé àti ìbọ̀rẹ̀ yóò fi wá sí kòǹgẹ̀ dáadáa هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم طبعا دول بيري كسر دام تركيهم sẹ́mi wà bí ó sì ẹni sẹ́mi ìbéèrè tí àwọn obìnrin gbà mí. mi bá o. àfa tí ó bá àfa àdé tó bá tó bá tó ti dé ní bàbá ọmọ ọmọ tó wà àdìsọ̀rọ̀ tó wà lọ́la màmú sọ̀rọ̀ ní màmú ọ̀fẹ́ bá sọ tó gbọ́dọ̀ àbọ̀ àdìsọ̀rọ̀ tó tó àwọn ọ̀dọ́ yẹn. wọ́n fi ṣe é torí pé wọ́n ti lọ́dún orí lọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí ó ní màtí sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé kẹ́lẹ́ yẹn nǹkan àyàwó ni èyí tó ti mà níta ọjọ́ orí òun ó kéré sọ́jọ́ orí rẹ̀ púpọ̀ ọjọ́ orí rẹ̀ kéré sí ìdarí nǹkan yẹn tó ju ọjọ́ orí ẹ̀ lọ àwọn afáàbá máa ń sọ láti ti ẹlòmíín tó náà bá jọ máa kẹ́kọ̀ọ́ lọ́pọ̀pọ̀ kó náà lè ó lè rògbò bí ẹ̀ èèyàn lè sọ ọ̀dẹ̀ ẹni tí wọ́n wọ́n mọ́kànlá ṣe ọmọ ibi tó máa yé kéré sọ ọmọ yé kéré lọ́nà ìgbà náà yẹ kò sí ìkan tó burú bẹ̀ àmọ́ àwọn ẹ̀ tí a tó fi sùn máa fà èmi á di sínú máa lọ tí a mẹ́wàá lọ ẹjọ́ ṣe kúlẹ̀ burú bẹ̀ wọ́n ní àfa ẹjọ́ ọmọdé yìí náà ha júṣe àmọ̀ júṣe àmọ̀ bò èmi ti parí kọ́ra ní ìpẹ́ ẹjọ́ sábúrú bẹ́ẹ̀ ẹnì kan ó lóun fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dún yàn kan nínú àwọn àyà wa náà ó sì ní bọ́ọ̀ mẹ́tọ̀ sọ ẹjọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ sàójú ló wà mo bá sì gbé kínní tó bá fẹ́ sọ̀tọ̀ àìsàn náà èmi yẹ pé tó bá ṣe bẹ̀rẹ̀ kí mi yẹ kọ́ mi tó sọ fún mi o yẹn lọ́kọ́ ẹgbẹ́ gbọ́n sọ yìí yẹn tó bá ṣe bẹ̀rẹ̀ kí wú èmi yẹ kọ́ àwọn tó alimọ̀tẹ̀hí lèmi máa kọ́ alimọ̀tẹ̀hí ní alimọ̀tẹ̀kìní mo ti sọ mi alimọ̀tẹ̀hí ní alimọ̀tẹ̀kìní lèmi máa kọ́ ìlú àwọn àtọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí wú à èmi yẹ kọ́ ló mọ̀ bó ṣe rí làwọn àbá kan bẹ kọ́ bá lọ lọ mẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kò tẹ́jú wò lé lẹ́kọ̀ọ́ ìwọ tó ti gbọ́ lárúbáwá tó o ti mọ àwọn akẹ́kọ̀ọ́ kan yanjú ọwọ́ lọ alìkọ̀sọ̀ ní Bukhari ó ò ní kéwké wá tó a lọ lọ́dọ̀ ọ ọ̀dọ́ wa rí o ọ ọmọ burúkú wà láàrú ọmọ ọmọdà ọmọ kẹkẹ ọkọ kẹkẹ ọwọ́ alẹ́ wa ṣe kọ̀tọ̀ wà láti àwọn ìwọ̀n ṣe alìkọ̀ọ́ ọwọ́ àjòkó ẹ̀ lọ́wọ́ àṣọ gbáà ní sọ gbáà ní kò bí orí ẹran yóò wà nà fóònù báyìí wọ́n ti ti sùn wọ́. ẹni tí ó bá kẹ́kọ̀ọ́ ọjọ́ ní àwọn kan náà kó tó sọ bí ọ̀dọ̀ àgbàlagbà ló lọ kẹ́kọ̀ọ́ ọmọ kékeré tí ò bá láwọn ẹ̀kọ́ tó yẹ kó ní kì í kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbà bíbẹ̀ kọ̀ kò ní yóò kàn máa jó ẹni báyìí ẹni náà jókòó sí báyìí ọmọ eke ọkọ̀kọ̀ kẹ́kọ̀ọ́ ike tí ó nù ní na. nígbà wọn nọ na tó náà bá wá ama lọ sókè díẹ̀ díẹ̀ tó ń lóbi lọ́dọ̀ àwọn àgbàlagbà ti pé rẹ yóò wa ṣùgbọ́n ọ lè sàkọ pé ọmọ kí o wa. ẹsẹ̀ bẹ̀rẹ̀ torí ah, mi ò lè gbọ́ kí wọ́n àwọn sẹ́ẹ̀kì wọn fẹ́ kí wọ́n lọ́dọ̀ kò bá tó lẹ́yìn tó tó lè kí wọ́n lọ́dọ̀ rẹ̀ nàìjíríà wa lọ́dọ̀ sábẹ́ lọ yá wọn dàbí sudan lọ́dọ̀ àwọn sẹ́ẹ̀kì ọ̀dọ̀ àwọn sẹ́ẹ̀kì lọ sábẹ́ lọ. máa lọ ọlọ́run sọ̀dọ̀ àwọn sẹ́ẹ̀kì lọ́rọ̀ ọlọ́run kún wa lọ́wọ́ náà ìbéèrè kejì.